السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوكم الله عليكم خير قولي أجل جتنا كنا àníwá محمد صلى الله عليه وسلم. Báwo ni Fakọ́t lábẹ́ kìtàbù nìkà ọ̀rọ̀ ìgbéyàwó lára àwọn kan tí ń gbé lábẹ́ rẹ̀ òun náà ní ìfòsúná àwọn owó lè máa náwó fúnra wọn àwọn wo ni náwó lé wọn lórí sí ọ̀run yẹn ní orí wa. وعنابها أمرت عن أبي هريرة رضي الله عنه أربع حديث وتدعو أبو هريرة كل أبو مسلم قال قال رسول الله صلى الله عليه وسلم àfojúsí ọlọ́run kíkí ọlọ́run lọ́lọ́run kò má bà. ó ní wọ́lùmọ̀lùwòk tó àánú ìgboro wọ́n kó síwájú ìgboro. ìgbà fún ẹni tí ẹni tó kú yàn lẹ́rú ìyẹn ti yẹn pé ẹni tó ní ẹrú ẹrú rẹ̀ jíjẹ mímu rẹ̀ ọrùn olú rẹ̀ ló wà. wà kóṣùwọ́tò hù á sì bá aṣọ sí lọ́rùn yóò wọ kì í sì mi wà fún rẹ̀. ولا يكلف من العمل إلا ما يطيق ànábì sallallahu alaihi wasallam. òun ní ẹ nítorí pé jẹ́ omi tọ́wá bára lálẹ́ sọ́rùn nítorí agbára rẹ̀ lọ́kọ̀ gbógun ànábì ní ẹni tó bá ti gba agbára rẹ̀ lọ iṣẹ́ kúta rẹ̀ ní ká. ànábì sallallahu alaihi wasallam ó lè kan kó ṣe àbí tí ìpàdé bá kálá ti àlùmọ́nìkù ló gbà wá. Ẹ̀wọ́n nù àtàmọ́ tí ń jẹ owó kọ́lá náà gbọ́ yóò fìlàmù. Èyí ti bẹ́ẹ̀ a ní kúrú kí èèyàn jẹ owó kí wọ́n máa ṣe falabala kí wọ́n máa ṣe falabala kí wọ́n máa ṣe bí òkè dáa. Iṣẹ́ tó nà pé irú rẹ̀ ò lè ṣe é kí ní kúrú máa ṣe owó rẹ̀ nítorí kó jẹ́ ẹrú. So ìsìlámù náà dáa ìta fẹ́ mú lómi àlékún yìí òun náà nípa jíjẹ ọmọ nínú rẹ̀ àti lílo rẹ̀ ẹni tí ó gbé sọ̀rọ̀ ẹni tó ẹni jẹ́ orí lábẹ́ rẹ̀ ẹni ló bá ṣètò rẹ̀ òun bá ní tọ̀ ọtí tó bẹ̀rẹ̀ pọ̀ tó báyìí o bọ́ọ̀sì jẹ́ bọ́ọ̀sì mọ́ ìyàwó náà wà lọ fún rẹ̀ àníṣe bẹ́ẹ̀. والله تعالى أعلم بالصواب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم وعليكم السلام ورحمه الله وبركاته eléyìí ni àgbà àwọn èèyàn náà lórí ẹ ẹrú àtọmọ ọ̀dọ̀ wọn ò fi ẹjọ́ ra ìdájọ́ tí ń bẹ fún ẹrú ọ̀tọ̀ ìdájọ́ tí ń bẹ fún ọmọ ọ̀dọ̀ ọ̀tọ̀ ni. níjọ́ kan kan láwọn sáájú àníbà Muhammad sallallahu alayhi wa sallam òun ló wọ sọ ìgbà tó wọ sọ ẹni tó wá jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí ń gbọ́dọ̀ rẹ̀ bíi house boy níbi aṣọ tó wọ̀ lónà wa wọ̀ irú aṣọ tí olówó ń wọ ọmọ ọ̀dọ́ rẹ̀ gangan òun wà wọ̀ọ́rù rẹ̀ irú bàtà tó wọ̀ ló wọ̀ lọ́rọ̀ wa ní ìwo náà dáadáa ìyẹ́sà máa ń mọ kẹ́lẹ́ kan sí kẹ́lẹ́ kan ni ọmọ fẹ́ bá ọmọ ọ̀dọ́ rẹ jẹ́ bá bá rí sẹ́yìn ọlọ́dún orúkọ ọmọ rẹ ni ó wá sí ike wú ọ̀sọ́ wà tó wàá ra sọ fún wa sí ake aṣọ ọ̀ràn ọkọ̀ ọkọ̀ kan wá tó wù fẹ́ kọ́ ra sí ó ní ìwọ̀n sọ báyìí ó lè mọ̀ òun mọ̀ gbọ́ fún ní tí ara wọn báyìí ló ti gbọ́rọ̀ náà nígbà Muhammad lọ́wọ́ lọ́wọ́ àwọn ọ̀sán lẹ́nu ẹ̀ àwọn ọmọ ya yín tá a kó sábẹ́ yín o àwọn tá a kó sábẹ́ yín anábì lọ́mọ ya yín wọn o anábì ní irú aṣọ tẹ̀ ń bá wọn gan ni wọ́n bá wọn náà ọlọ́run kọ̀ǹdíṣàn ló bá wọn náà fi sọmọ lọ́dọ̀ yín náà fi wà yín anábì ní irú aṣọ tẹ̀ ń bá wọn sọ̀rùn irú ẹ̀ ní irú oúnjẹ tí wọn bá ń jẹ ilẹ̀ fáwọn náà ànábi ní kọ́dà iṣẹ́ tó bá ti ju agbára wọn lọ lóòótọ́ fún wọn lówó oṣù ànábi ní wọn gbé fún wọn. níbi ọba tí wọn gbé fún wọn tẹ́lẹ̀ kó lè fẹ́ wọ̀ wọn lọ́rùn ànábi ní ẹ tún ràn wọn lọ́wọ́ ní orin rẹ̀ ẹjọ́ sí tó gbàgbọ́ fún gbèlè ọ̀rọ̀ kúfẹ́ mi ló sọ yá yá yá jágbé ọ̀fọ̀ jágbé ọ̀fọ̀ ẹ wò sílámù wa yóò bó lẹ́rú náà ní bàbá kí ló ń pè ẹnìkan ló gbé òun náà èyí sì ní èyí léyé kò lè wòyàn láyé kí n pẹ àwọn ọmọ nígbà bí ọmọ bí ọ̀rẹ́ àwọn ọlọmọ sọ̀rọ̀ dọndọn nǹkan kan ní máa ń fà kódà gbé bùkà lọ pé kó máa lọ bẹ́ẹ̀ kó máa kó alóòdìgbò gbé kó máa lọ ọmọ kó wá ìkàǹkà ló fà ní tó fà ní alẹ́bẹ̀rẹ̀ alẹ́gbà sàdúrà rẹ̀ bá wa alẹ́ sàdúrà kan wa sókòtò lẹ́yìn ọ̀rọ̀ alẹ́ Muhammad nìyẹn so ẹ ọmọ ọ̀dọ́ wa kódà lábẹ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ mú lọ sùn ẹ ń gbowó sùn ń gbowó sùn káàkiri lọ pé ẹ lásán lọ́wọ́ bẹ́ẹ̀ báwọn ti máa lọ lè náà náà lónìí báyìí rí bẹ́ẹ̀ kọ́dà oúnjẹ tí ọmọ ọ̀dọ́ jẹ káwọn tó bá lọ ọtún fi tọ́kì lérí indomie pàtí ẹ̀fọ́ indomie lẹ́nu ọ̀gbìn ẹ̀fọ́ àti tọ́kì yóò bá tó dán wọ́ ọkà àbùkù ilé abọ́ náà fi jẹ ọkọ́lá kòkòrò fi jẹun ìwọ́n ń yà wò ìwọ́ àtẹ́gbẹ́ yẹn ni kìí sájá tó wà ní sèyí so ìtànàbí sọ fún àwọn so ká máa tọ́jú àwọn ọmọ tó máa jẹ́ ọmọ ọ̀dọ́ wa so ká máa tọ́ wọn dáadáa wọn tọ́jú wọn dáadáa ọlọ́wọ́ tó àlàáfíà alaikum wa alaikum salam pọ̀ sọ fẹ́ pín méjì bóyá tó wá bí náà nù sí àwọn sọ̀rọ̀ síra wọn ọkọ̀ tí èyí tí ó rí sí ẹ̀kọ́ tó rò pé ìyàwó wọn ò sí lẹ́kẹ̀ẹ́ kan tó nìkan náà bá onìkan náà bá gbẹ́kẹ̀ níyì ẹ̀rọ ìlójú ọ̀sọ́ ti tèmi nìkan irú mọ̀ ọ́n lọ́wọ́ kọ́kọ́ yẹ pé orí òní ń bá ìwé rẹ̀ jáde ìwọ náà jáde lọ sí jẹ́ ajumọ̀rí tó gbà wọn mọ̀ yìí ọkùnrin bá ń sọ bí orí rò pé kọ́dà bí ìyàwó rẹ̀ bá ń ṣiṣẹ́ gan-an ọ̀ máa retí pé kò tuntun tuntun wọn bèrè ìrìnàjò lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ tó máa ń bí. èyí ẹ̀ àwọn bèrè ọmọ àmọ́ ìwúlò bọ́ọ̀ ní jẹ́ ọgbọ̀n ọ̀dàn o kọ́dà ọba ara máa jí ìyẹn bíbà pọ̀ jẹ́ lówó ọkùnrin bíbà pọ̀ yẹn bá jẹ́ lówó ọkùnrin so ọkùnrin ló gbọdọ̀ máa tọ́jú ìyàwó kọ́dà kí ìyàwó jẹ́ mílíọ̀nìyà kọ́kùnrin jẹ́ títà ṣùgbọ́n tíṣà ni àwọn jẹ́ nàìjíríà yìí ẹgbẹ́ ńlá kọ tíṣà ṣùgbà ní sí kọkùnrin jẹ́ tíṣà àbúrò jẹ́ gate márùn ún ti bọ́ọ̀ ọkùnrin náà ló máa wá bí àwọn oṣù jọ́dún jù lọ. kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe lè lówó tó ọlọ́run ọba ò gbé ilé lọ́rùn pé kó yá wọn tọ́jú ọkọ rẹ̀ àmọ́ tó náà bá wá ṣe ti kò sí mẹ́rin kò sí tó burú o èyí pèsè fún un ó sì dà púpọ̀ wálé máa ṣe àmọ́ òbí ò bá tó wọn níbí ìyá jọ máa fún wọn sukùl fífi kan ni ìyá jọ máa fún wọn jẹjọ ni ọkùnrin gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ so ó tóbi léyìí ìkẹ́kọ̀ọ́ ní ẹ̀sìn ọ̀dà ká nítorí ọ̀gá nìgbè káríyàwó rẹ̀ máa ń ṣe ọ̀dà ẹ̀sẹ̀ ní o kó lọ túbá kó sì lọ bẹ arábìnrin náà ṣùkúrọ̀ kó rí pé arábìnrin yìí ó fẹ́ kó àṣìṣe òun kó kájọ gbò kó kájọ sùn ìgbà fún ọmọ rẹ̀ kọ̀ọ̀rọ̀ mo ti bá náà ju onímọ̀ra sọ fún ìyàwó yìí o ẹ tẹ̀lé ẹ̀rọ náà onímọ̀ra o wọ́n fẹ́ fọ́sọ́ fẹ́ fọ́sọ́ tó tún gbèrò wọn fẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni wọ́n ní ó sì gbọ́dọ̀ fún un àná mọ̀mọ́ lórí bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam so nǹkan fi àjẹ arábìnrin yẹn ni kò mọ́tàrí ayọ̀ eh, ọ̀dà ọ̀tún kákún kákún sọ̀rọ̀ gbogbo ẹ̀ sí. olùwà ni ọba sọ olùwà ni ìlú ń tùk nùgbà àti nùgbà àti olùwà ni ẹni ká bá fún ní owó mẹ́rin ọkùnrin olùwà ni bá ti fún ọ náà tó pọ̀ bẹ́ẹ̀ náà ni kọ́ ná fáwọn ilé rẹ̀ ilé ìlọ́gbẹ̀rẹ̀ láti rí ìyàwó rẹ̀ bá ti ná fún ọ tó pọ̀ olùkọ́ ná fún ìyàwó rẹ̀ wọ́n mọ̀ kúndùn àléhìn rìsíkù ẹni tí àwọn ọlọ́run ọba tara fún àtìkì rẹ̀ jẹ́ pé ní à hmm, kó tó rí tààrọ̀ gan-an yóò jẹ̀mọ́ wọ́tà bóyá ẹ̀sìn mọ́ yóò jẹ̀mọ́ wọ́tà rọ̀ yìí ni. oníkùn ti bẹ́ẹ̀ náà ẹni táwọn ọlọ́ba fún náà ni kó náà máa torí pé tí àníkàkọ́ ọlọ́run bí la o àwọn obìnrin náà ká máa torí pé wọ́n ti ní pé àwọn ọkọ ni kó máa tọ́jú wa ẹni tí fáwọn ọkọ ò ká kásìkò ká máa gbé kọlọ́rùn ọ̀rẹ́ tiẹ̀ ọkọ tiẹ̀ bóyá mẹ́díkù dọ́pọ̀ ni ti gbó tààrà bóyá ọkọ tiẹ̀ níbi private teacher níbi eléyìí ń gba bí one fifty thousand ọkọ tiẹ̀ ń gba bí fifteen thousand naira ọwọ́ ní ilé tí tó rà tí tòun rà fún ìyàwó ẹ̀ ní kí àtọ́ pé kò dábẹ́ ọwọ́ nígbà náà ẹ̀wọ́ ara lé ti olówó fún mi ṣe olówó kọ́lá òun ló ju so pọ̀lọ̀ báyìí ìnira lè ṣe olówó fún. ṣé lẹ́sì kan bẹ̀ sáfẹ́ ní ṣe tí èsì pé òun ni wọ́n ṣe pé a lè ṣe òun lè wọ́n ju wọn lọ. èyí tó kọ ti tapá àmì kọ ti gbá bẹ́ẹ̀. ẹ jẹ́ àwọn ìyàwó ànágbà Muhammad ká sì ju àwọn ìyàwó àwọn aṣíwájú wa tó kọjá lọ. wọ́n láwọn sálàfù wa ó ga káwọn ìyàwó tó wá náà rí bọ̀ táwọn ìyàwó tí àwọn kan bá ń jáde lọ báyìí wọn á pè wọn bàbá alágbájá ẹ wá kúlọ̀ lẹ́ ń lọ yìí bẹ́ẹ̀ sì bá sì jẹ bẹ́ẹ̀ tó mu lẹ́ ń bá lọ ọlọ́run tó ṣe kó ń gbẹ̀rẹ̀ àdúrà nu àbí. tọ́ ẹ dákun ẹ má mú haramu wálé fún wa o alẹ́ fara da ebi ẹ wọ àwọn sálàpù wa àwọn obìnrin náà báyìí fọkàn wọn o sọ máa ń jáde lọ bí pé alẹ́ fara da obì àmọ́ àlè farada náà lọ ẹgbẹ́ ọkùnrin mọ́ mú ara mọ́ wa lé fún wa pẹ́pẹ́ wọ́n ti tó bí yẹn fáwọn ọkọ̀ ní sèé wọ́n ti mọ ọmọdé ń bọ̀ àgọ́dà ah, àwọn ìyàwó ẹlòmíì ni ó fa kúkú síbi àbámọ̀ ẹ lọ mọ àbí òkú kó sábà àná ẹ má gbàgbé owó owó aṣọ àbẹ̀gbọ́n mi àbúrò mi òrùbẹ́ síyàwó ẹ má gbàgbé oní deadline ọbẹ̀ yìí tán lé sọ́gbàgbé kò fẹ́ ìbámọ́ o. àwọn ọmọ yìí owó sí ìfún alákọ̀ọ́mọ́gbà ọlọ́run ọlọ́run ní káàkiri ní ọ̀tọ̀ ọlá ní ọlá ìlú gbogbo ọ̀rẹ́ kò sádùá yìí wọn lọ ó wà ró òní nígbẹ̀nà ẹ̀rọ ní ọmọ ọmọ àti wàá ti ọmọ èyí tó kò ó ṣe

kọ́lá kó rẹ̀ ń tó bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ báyìí yóò jẹ́ lọ tó dáadáa yóò sì wẹ̀ fún yóò wò sí yóò mú torí tí ìyàwó tó ń sọ fún sọ ẹ jẹ́ kí á gbé àwọn ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ alẹ́ Muhammad káàkiri ẹ̀rí pẹ́ńtẹ́ fún gbádùn jù láyé nù bẹ́ẹ̀ni bá ti jẹ́ ìyàwó àfa òun kò fi ọkọ táwọn máa jẹun gbàgbàgbàgbàgbà ni kò tó jẹ́ ìyàwó àfa bẹ́ẹ̀ náà ọba tó ń sọ owó kalẹ̀ fáwọn àfa alátojú sọ́mọ́ ni àbí pé ìyàwó ìgbìmọ̀ dáadáa báwo ìyàwó ànágbà jí láàárọ̀ ànágbà kí láà jẹ ó bẹ ìgbà kan lò ó kan àtọ̀ ọ̀rà ànágbà wa hàn làgùdùn lé wọn lọ́wọ́ àní ẹ̀já làgùdùn máa ẹ̀já mara yín lọ́wọ́ èmi ó sọ̀tò mi dàwẹ̀ ànágbà fún àwọn ìyàwó ńlá dúdùn dúdà dúdùn wọn bẹ́ẹ̀ tó tóbi tó ìpanu làwọn fi ń sílẹ̀ yìí ìpanu ni káwọn fún ọlọ́jọ́ ní sùkúrọ̀ ó fẹ́ jẹun káwọn gbẹ́kọ̀ọ́ ní lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tútù wàhálà ògbọ́n ilẹ̀ mọ́tò kan nígbà tó kóso kóso nàìjíríà àwọn ẹ̀fọ́ tí ìyá gbẹ́fẹ́ láàárọ̀ kòtò fún mi wéjú wọn á bẹ̀ kọ̀ fún ọlọ́run ló ti fún ọlọ́run. Ìgbésẹ̀ bí o ṣe pé ìbẹ̀rù ti ọjọ́ náà fọ́jú náà lè jẹ fọkọ̀ yóò jẹ lọ yóò jẹ lọ kọ́kọ́ lọ ṣe yóò jẹ ti àrámù tàbí ṣe ń jẹ kan náà sí ẹjọ́. Hmm. Bí ṣe ń jẹun náà ṣètò ọkọ ó lè jókòó kọlọ dáhùn ta bọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ṣe rí láwùjọ yìí dé ẹjẹ́ àjọ àwọn obìnrin ìwọ méjì tó jókòó wa lọ ẹ méjì àmà gbòkọ lọ́rùn kọ́ lómi gan ó lè fà á tọ́kọ olóbi kó sẹ́nu mọ́tò olóbi kan jókòó lóbi kan náà yẹ kàn yẹ fẹ́ kú náà ni. ìjọba ti jẹ ọgbẹ subhanaka